العلم آمين وحسن أخلاقنا بالحلم آمين لنا من أبواب فضلك آمين وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فاردده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين آمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاءة إفض المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما آمين وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبنستعين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين أرجو فالله جماعة الحمد لله atọrọ ìkẹ́ àti gẹ̀ fún annabi sallallahu alaihi wasallam àti fún àwọn ará lera àtàwọn sọ̀hábà lápapọ̀ àti fún gbogbo ẹmbá ń tẹ̀lé pẹ̀lú dáadáa lẹ́yìn náà àtúndà ọpẹ́ fọ́lọ́n lẹ́ẹ̀kan sí alhamdulillah kò ń ṣe gbogbo ẹni tó gbé bùbù nǹkan láti ṣe ní orí kò sí dandan fọ́lọ́n kéèyàn rí nǹkan tó fẹ́ ṣe ṣe láyé kódà bọ́ jẹ́ ti ojú ọ̀nà tọ́lọ́n náà àwọn ẹni ìṣáájú wọn tún máa ń bẹ̀rẹ̀ ní pé kó fáwọn ní tọ́lọ́n ṣe ọlọ́run kọjá pé tiẹ̀ la fẹ́ ṣe kò nídìí ká tún bẹ̀ kó járí ṣe mọ́ àrárá o ó tún máa bẹ̀rẹ̀ ní o bí ọba bí ọba ṣe ẹgbẹ́ gbàjẹ èèyàn ẹgbẹ́ ẹgbẹ́ gbàjẹ èèyàn bó lẹ́sẹ̀ wí ẹgbẹ́ gbèjẹ èèyàn ti ń ṣe lọ wọ́n ti ń ṣe lọ kí wọ́n tó dé wọ́n ń ṣe lásìkò tó wà wọ́n tún ń bọ̀ lẹ́yìn rẹ̀ rẹ́gẹ́dẹ́ ọlọ́run adúgbẹ́ fún ọ pé agbalérò lánàá yìí pé aso tafsiri kọ́ọ́dọ̀ọ́dún mi lọ́dọ̀ international agency imamu àgbà abu ibrahim alfawa muhammadu lahadi Bosini ní abdulhadi gbogbo ẹ̀ náà lọ́lọ́ tọ́lọ́sí wa fún wa ṣe àdúgbò fọlọ́hún ìlọ́fà tá a fi pẹ́ díẹ̀ ìwòye hmm. ọmọ bínú gba pé ọ̀rọ̀ tó gba odidi ọjọ́ ni téèyàn bá sọ yí pé bọ́rọ̀ ṣe tó lòun ó ṣe sọ ibẹ̀ láti kásírì á kì zórí á tó bẹ̀rẹ̀ ni àmọ́ asáàpè kọ́lọ́mbá ni sọ kọ́lọ́mbá ni sọ ọlọ́ntọ́mọ̀rọ̀ sọ ju gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lọ kó bá ní sọ nígbà tí yẹn bá wà ní ọjọ́ orí ọmọdé báyìí tí tọlọ́hún ọba àlejò ọlá tọlọ́hún tó wá ń rọ̀ fúnrú wọn tí tó ń rọ̀ fúnrú wọn tá a sì máa ń tí àwọn ọ̀dọ́ ń yà lásìkò yìí pàápàá jùlọ àwọn tí wọn là ń kéwò tàmà tí wọ́n ń dánwò ọ̀gá arin iṣẹ́ tí wọ́n sì fi ń dẹ́dẹ̀kúdà wò yìí lọ́lọ́run tó fún àwọn tí í Kaka kó dùn létí táwọn fi ń balẹ̀ ọlọ́run jẹ́ àwọn míì là ń fi ń túlẹ̀ ọlọ́run sí tọ́wọ́ pé ìdàkà wípé wọ́n ń pe kùránì sí wa lẹ́nu nìkan ni sí ò tó jọjú fún dédé ọjọ́ orí kátópọ̀n náà tó wá ní ìjókòó tẹ́nà tó wá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run gbogbo ojoojúmọ́ títẹ̀ sírí ń wáyé ń bíbà yìí tí àfa bá ké tán nítorí ń sáré lọlé lọ́jọ́ kò tafsir lọ́jọ́ orí yìí tí ìdẹ́ ìsìnbí tó súnmọ́ bí ní masfala lọ́hùn ni wọ́n ti lọ ṣe kòlùlàyàwó nígbàtàgbẹ́ wọn tí ń ṣera nù kí lásìkò yìí tí ẹlòmíì bá jẹ àjàjà àríṣẹ́ kan sínú sẹ́ta pín sí méjì bóyá ń báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run kan ní ish àbí ó ti ẹ̀ rà ń ti à ń pe náà sí sáwọn àfáà lẹ́nu bíi tiwọn yìí sí òde tó sẹ́ńtò tọ́ wàlẹ́ ò tó sẹ́ ìdí nìyẹn tí ó fa ti àwa náà ò fi ń fẹ̀bá ojú kan wo ìjókòó wọn nítorí pé wọ́n ní ẹ wọ́n ní yẹn ní kẹ́ni lè ṣe míì àwọn ọ̀dọ́ kan tó ń bọ̀ lẹ́yìn tiwọn tí wọ́n bá rí ta gbárùkù mọ́ wọn tá pọ́n wọn lé nígbàtí àwọn míì sì ń fẹ́ káwádùn àwọn kódà tí wọ́n fẹ́ náwó fún wa tá a torí pé wọ́n sí ńláyìn tá a kọ̀ wọ́n ti tá a lọ tí ń dẹ̀ ń dùn wọn wọ́n fẹ́ fi wá sí yìí adẹ̀ ní kí wọ́n fi wá lẹ̀ kájẹ́ lọ́run tó ní yìí tó sì ní wá kó fún wa ní yìí lọ́dọ̀ rẹ̀ ní wọ́n rí i pé a kọ àwọn eléyìí náà tì á lọ wọ́n ní kí yàtọ̀ ń sìn wọ́n á ní kí ni yàtọ̀ rẹ̀ fẹ́ kó yàtọ̀ afẹ́ kó yàtọ̀ ọlọ́nà ń ṣe lọ́tọ̀ ń ṣe àwọ̀ ẹrú ẹ̀ náà lọ́tọ̀ ẹ̀rí ntọ́fà nìyẹn o gbogbo àwọn tí wọ́n bá ní dọ́hùn ọlọ́run sàn wọ́n lẹ́sọ̀ lóore Allahumma àmín ẹ̀yin náà tí ẹ̀ láǹfààní àti lọ ọlọ́run sàn yín lóore má tẹ̀ máa kó yín sínú ọkọ̀ náà àṣàdúà kan fún yín lọ́hùn so màá kó gbogbo ẹ̀yin náà sínú ọkọ̀ àdúà náà ti ń bá sítánsì pẹ̀lú ògo ọlọ́run gbogbo àtà lọ náà náà ní àlìládàá pé alọ́lógo ọlọ́run ọlọ́run jẹ́ ká ṣépẹ́ o ìjọ ọmọ tiwa náà dáa fa gbogbo táwọn náà bá bí lọ́kùnrin lóbìnrin ìbánisíṣẹ́ láàfa kò ń ṣe agbára lèèyàn lè fi bá kan àfààní ọlọ́run mo sọ náà gbàtà wà ń bẹ́ pé bàbá tó bí àwọn afá wa bàbá wa tí bá ní bí wọn so ọ̀rọ̀ wọn gbẹnu tán tó yẹ pé ń tọ́lọ́ fi ṣẹ̀ṣẹ̀ fún wọn rè wọn sì láyé mọ́ bẹ́yìn wọn ṣe ń rí ni èèyàn mélòó ní ń tó lè tọrọ ààrẹ sí gbàgbé pé kì í ṣe yàn ní yanjú ẹ̀ fúnra ẹ̀ so lọ́jà náà bí afa òkú tá a bá bí ọlọ́run sí wọn láfa mọ̀tí wọn ní ẹjọ́ máa balẹ̀ ọlọ́run jẹ́ sí wọn ní ẹjọ́ máa tún ọlọ́run ṣe Aya àádọ́ta àti mẹ́ta láàkà mo wá sọ lánàá pé tá a bá ti rí káyà ìtàn lénìí bàálù tẹ̀síìrì fẹ́ fò ọfẹ́ gbéra ńlẹ̀ ìmọ̀lá fẹ́ balẹ̀ sí jàmá kí ni ìdí tó fi gbéra kí ni ìdí tó fi gbéra àgbọ̀n kí bàálù náà tó gbéra lásàlàyé lórí ẹ̀. E pẹ̀lú ògo ọlọ́run ń gbéra tá a bá tún gbéra ọlọ́run tún jẹ́ kájọ gúnlẹ̀ ayọ̀ ìkan la fẹ́ ìkan la gúnlẹ̀ la fẹ́ gúnlẹ̀ lénìí njọ àti bẹ̀rẹ̀ tafsiri yìí a sọ̀kalẹ̀ ọ̀kan lẹ̀ a fẹ́ sọ̀kalẹ̀ kan lénìí àwa fẹ́ tún mókè mí gùn lénìí ìdí ìtumọ̀ rẹ̀ ẹ gbọ́ ọdún tá a bẹ̀rẹ̀ tafsiri láàyè yìí ẹ gbọ́ ọjọ́ tí í ṣe ẹ gbọ́ iye ọdún tó dà lé ní àjọwájọ sí àwa tún fi náà bẹ ọlọ́run mi náà pé tó ìmí ìlà tún fẹ́ fi lélẹ̀ yìí o ìjà tún gúnlẹ̀ lórí òun náà tó wáyé pé òní ni abatu aya fifty three tán àmọ́tẹ́pẹ́ abatu tán lé ní àsìkò la nílùgbọ́ ọlọ́run ni àtúwá gbéra bá a ṣe fẹ́ gbéra wọn àmọ́ aya fifty three yẹn la fẹ́ kàn sí i kọlọmọsá fún wa ká. naam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك فتنا بعدهم ببعض ليقولوا هؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بساكرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك فتنا بعضهم ببعض ليقولوا ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين tọ̀ mo ti máa ń sọ tipẹ́tipẹ́ wípé ìjókòó tẹ̀síìrì tá à ń jò yìí wàláyà àṣẹ ọlọ́run ni ìdí ni pé àyà Quran yóò sì máa dàbí pé torí básìkò ṣe rí ń gbà fẹ́ kà ló jí ó ṣẹ̀ṣẹ̀ sọ tàbí ká sọ pé torí básìkò ṣe rí la fi lọ wá pé ẹja wo nọ́ọ̀sì ẹja wo àyà tí ó bàbá mu tí dẹ̀ sí bẹ́ẹ̀ tá a bá tún so tẹ̀sí lẹ́nu lọ́dún yìí sìn tá a tún gbé kọ́ tí àwọn àdúrà àwọn abátúnṣàdúrà fún wa tó a tún di níwò yí ẹ̀mí yìí tí ó tún máa ṣẹlẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ ni ó dàbí ẹni pé torí ẹ̀ látó fi ń ka ní tó tún kàn nínú ayat alikurianiya jama ti tóbi ọlọ́run. Allahu akbar. ní ara Quran ní máa fi wù mí gbogbo gbà kí ẹ sá máa rọ àdúrà. lera wa lórí láàyè tupọlọ́n tó ṣe tutù báyìí a ti bẹ ò tí ì mọ̀ ò tí ni Quran ti ń jẹ́ Quran àwa adáyé ń gbẹ̀yìn gbẹ̀yìn gbẹ̀yìn gbẹ̀yìn gbẹ̀yìn tán kà yóò máa ṣe pé dèédé ayé wa ni torí ẹ̀ sọ Quran kalẹ̀ èèyàn nǹkan mọ̀ ni èèyàn máa kíyèsí nǹkan ni. adẹ̀bẹ̀ gbogbo ẹni tí ń wá sí ìjòkó yìí pé ẹ má ṣe iyè méjì wàhálà ìyẹ́jẹ́ kọ́kàn yín ó gbà yìí pé ntí a bá ń gbọ́ láàyè yìí ká lò ení ntí a bá sì ń sọ fún ọlọ́run fún wa láàyè yìí ọ̀sẹ̀. ẹ̀tún wọ ayé yìí tá a tún fẹ́ kà yìí níwọ̀n bá a bá a ṣe máa túmọ̀ ẹ̀ẹ́rì bí ó ṣe máa bá ntí ń bẹ lọ́dọ̀ ń kálukú wa mu nítorí pé ntí fi ń bá ìsẹ̀mí tèmí mu tí ń bá déédéé àsìkò yìí tèmí mu mo mọ̀ pé bẹ́ẹ̀ náà ni ọba tí náà mu yóò kárí bẹ́ẹ̀ ah, irọ́ kéde mo ń ṣe ní ah, ah, ọ̀dà náà ọlọ́run gbà bẹ́ẹ̀ náà sùkúl tí mo yẹ ní tí mo tiẹ̀ ń tí a láti sọ ní pé àní tèmi wo ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì rẹ̀ ntí ń ṣẹlẹ̀ síyàn lásìkò yìí yóò dàbẹ̀ ni pé torí èèyàn lọ́lọ́run fi ń sọ kùránì yìí kalẹ̀ ń sìn mo wá ti bẹ̀ mu wípé ìtòfi rí bá ń lọ́dọ̀ tèmi ah, <laughs> ẹ̀yin yòókù náà bí ó ṣe rí nìyẹn ọ̀rọ̀ tí a kà tán aya fifty two kọ́ fifty two la kà tán la kà sẹ́yìn àbí tí ó ń sọ yí pé ìwà nábì má léèyàn kan kó lẹ́gbẹ̀ẹ́ rẹ o. ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجها ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين àyà ńlá tuntun tọ́lọ́ ń sọ fún ànábì yìí pé sallallahu alaihi wasallam èyí tí wọ́n ń gbé wáyìí má gbà á o má gbà á lọ́wọ́ wọn o kí ni wọ́n gbé wá wọ́n gbé wá yìí pé àwọn arìnsìnìsìn yìí tọ́ba lè yọ̀ǹda fún wọn kọ́mọ́bọ̀ jókòó mọ́ àwọn táwọn jẹ́ ní tán jẹ́ kánrin àwọn máa jókòó pẹ̀lú rẹ̀. ntẹ gbé wa nù lódodo kìí ṣe pé à ń fẹ́ ló sọ pé àwọn jẹ́ kánrin kánrin ni ẹ̀ ń tò tọ́jú náà. ọlọ́run wá ní kánú bíbọ́ dá wọn lóhùn. àyà tí ó wà á tẹ̀lé wá ní. àṣẹ gbogbo nùgbà gbogbo nù àsìkò ní àwọn àṣẹlẹ̀ kan ò ní sálẹ̀ wọn àṣẹlẹ̀ mbẹ́ tí èmi wà mú tèmi mbẹ tẹ̀yìn mú ti mbẹ gòkè àṣẹ ọ̀sẹ̀sẹ̀ máa ṣẹlẹ̀ báwọn títóbi ọlọ́run o. Allahu akbar àwa ọkùnrin á mú tiwa àwọn obìnrin náà mú tiwọn ń bẹ̀ ọ̀gá tí ń ṣe ara ayé jù ní wàhálà ńlá ìgbà kádàrà gbọ́ ọmọ ẹ̀na ọmọ anabi adama wọ́n sọ kádàrà di ìkápá wọn tí wọ́n fẹ́ máa ń tò mo sọ̀rọ̀ kan níjó ní inú tafsiri náà ni wípé ọ̀rẹ́ apáramọ́ dọ̀ta nígbà wo nígbà tí ọ̀rẹ́ bá. Tiba bá ọ làálẹ̀ pé òun fẹ́ kọ́ da afọ́rẹ́ òun ṣùgbọ́n déédéé ń tọ́bọ̀ ọ làálẹ̀ lọ́lọ́mọba ni ó jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ tí ó bá dọ̀ta nígbà yìnyín àánú ọlọ́ọ̀ni fọ́rẹ́ yẹn yorùbá ní àjọ rìn àmórí olówó èyí ni pé kí àwa èèyàn tá à ń gbọ́rọ̀ yìí ká mú sọgbọ́n tọ́lọ́ ń bá ti dé sọ́rẹ́ rẹ̀ gbàfọ́lọ́ ńlá rẹ̀ lágbàtàn má wádìí fín ìkókò má tọpinpin ìyá kan má fàníyàn bú má sọ̀rọ̀ sọ́rẹ́ rẹ àbí sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ìwọ obìnrin tẹ́ wà nílé ọkọ àbó tí lọ́kọ náà ẹjọ́ dìde ọmọge ni ló ń bá jáàmù ọkọ ló ń bá jáàmù ọkọ lọ́kọ ẹ̀ bá ń tọ́jú ẹ̀ ìyẹn ò ní ẹ sá fún ìyẹn ò ní ẹ má bá rìn mọ́ ìwọ náà tọ́lọ́ ń sì kí ọ pàdé ìkẹ́ má sọ àwọn tẹ́ ẹjọ́ ń bọ̀ di pé ránkì rẹ ti ju tiwọn lọ torí bí ṣe ń bẹ ń líkì ní bẹ ń gbàǹjà bọ́rẹ̀ bá ń láfarada yìí pé tó tọ̀rẹ́ òun ló dé tòun náà ń bọ̀ okùnkọ́ rẹ̀ náà títí ẹ̀ náà dé máa wo ọ̀rẹ́ bí olòṣì kọ́ máa fi ọ̀rọ̀ sátà rẹ̀ ọ̀rọ̀ dáàmú rẹ̀ pé ẹjọ́ o mi sì fó sí báyìí máa o ṣẹ́gbọ́n kan mi sì fúnra rà dá báyìí máa o ẹ̀ẹ́ ẹ ti jù bẹ́yẹn lọ bọ́rẹ̀ mi bá ń sàfara dáadáa rẹ̀ tí bá ń tí bá tún bá dà sáwádà yóò ní àwọn ah, mi mi mi mi sáwádà o gbogbo rárá rẹ o sì báyìí mi fẹ́ mọ́ mo ti kọjá gbogbo láìfù yẹn sọgbọ́ o ti yẹ so alájà sáde jẹ́ alọ́jà ní tiẹ̀ ọ̀rẹ́ àná ló gbé jùlẹ̀ tí ó pè mọ́ yẹn ní sáàgì wá ẹjẹ́ alọ́jà rí ọkùnrin sọ́bàfọ́ rẹ̀ ẹkùnrin rẹ̀ pé kọlọ̀ jókòó kọjá rẹ̀ ọ̀rẹ́ tuntun ká rẹ̀ tó ti ní kàbí rẹ̀ tó ti ní mọ́tò bí rẹ̀ tó ti kọ́lé bí rẹ̀ tí a bá sàfàrà rárá wa kò yẹ kí àwa náà tó wá já wọn tàn mọ́ ẹ̀rù abami tí n bá rí ọ̀rẹ́ méjì tí wọ́n jọ rìn tọ́lọ́ wọn gbé nìkan lọ́wọ́ sókè inú wọn àyàmí ajá pé sẹ́ẹ̀lì sẹ́ẹ̀lì kóòpù báyìí sẹ́ẹ̀lì rúlà báyìí bí ẹni tọ́lọ́ wọn gbé lọ́wọ́ sókè bá ní sùúrù ṣé wọ́n ti ń gbé lọ́wọ́ sókè só ní sùúrù báyìí o sì ní sùúrù báyìí odò rẹ tó gbàgbé bí ó ti sàn wàláhì yóò gbẹ kẹ́yìn ni ọ̀rẹ́ tó bá yẹ pé ń jò ní ẹjọ́ mu gàrí ni ńjọ́ wà lọ́dọ̀ tí ẹjọ́ lóní ńjọ́ wà lọ́dọ̀ tí ẹjọ́ lóní ọwọ́ adìtọ̀ gálẹ̀ hàn wọ́n bẹ̀ ọ́ gbọ́ ọdẹ tó gbọ́n <laughs> ah. máa tọ́ra tẹ́rù wàrítafá. àsìbíbi ìlímì ìnáfà. ما ظل إلا في طمع ما رقب الله رجا ما طر طير وارتفى، إلا كما طر وقع ما tọrọ طير وارتفى، bẹ́yẹ ti wulẹ̀ ó fò lọ́nsánmà tó jama ìlàkà máa tọrọ wákà máa tọrọ tẹ́rù wárí tàfà ìlàkà máa tọrọ wákà. ilẹ̀ ní padà bọ̀ yorùbá ńlá ńlá tórókè ń padà bọ̀ ńlẹ̀ kò ní ra sánmà ẹ sọ ẹni bẹ́ẹ̀ kó sí pẹ̀lẹ́ ẹ máa gbọ́ ń tọ́lọ̀ وكذلك وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين ẹjọ́ tí wọ́n rò lórí ilẹ̀ ẹlẹ̀ lọ́lọ́ngbọ́n sọ́mà lómẹ́sì wáyé àwọn èèyàn kan fojú kọmanáìsì àwọn kan àwọn èèyàn kan wọ́n fojú kéré wọn wọ́n àkọ́rọ̀ wọn wọ́n àdádà wọn wọ́n yẹpẹrẹ wọn pé àwọn wọ̀nyí àwọn èyí àwọn èyí tó yẹ pé ọlọ́run ló mọ ibi tó gbé nǹkan náà sí tẹ ẹ bá rí tálíkà tẹyin lówó jù lọ nínú ẹ̀mí yín lọ́hùn ẹ máa sọ fẹ́mi yín pé ní o sì lówó yìí o bóyá o sì da lọ́dọ̀ ọlọ́run jù mí lọ o bóyá bá a bá jọ pé ọlọ́run ọlọ́run ó dáhùn àdúrà tiẹ̀ ṣáájú tèmi bóyá bẹ́ẹ̀ mi ẹ̀ bá jọ déwájú ọlọ́run bóyá òun ó pèlè èèyàn máa fi sẹ́mi báwọn ìmọ̀ fi sẹ́mi bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ ọmọ kọ́ máa ṣiṣẹ́ núwà bọ́bá rọmọdé tí o ti ń dàgbà tó ẹ máa gbé síbi pé àwọn nǹkan ọ̀la nìyẹn bóyá ń bọ̀ wá di ẹni tí èèyàn sọ pé ó mọ̀ rí aráyé ọmọ jáyàn rọ pé bàbá ẹ lè gbéra yín ga jù ta lẹ́ mọ̀ ríkítà ta ni ọmọ wa ní ìbáǹtí mi láàbí ẹ̀gbọ́n mi ló bí ó kọ́dọ̀ ó kì í rẹ̀ rè wọ́n ní ẹ fi tán lẹ́jọ́ ẹ lè déwájú sífù mọ́ ẹ mọ́ sọ yẹn bẹ́ẹ̀ o máa gbé ọmọ ń sípò bẹ́ẹ̀ láì tí dà bẹ́ẹ̀ òfin ní sí ọmọ yẹn lò wọ́n fọmọ sọ́dọ̀ rẹ̀ àwọn tí wọn ò ní tó ẹ wọ́n ní ọmọ bá ọmọ sọ́dọ̀ ọdẹ lágbára kọ dakọ mọtì ẹkọ tọ́jú wọn ọdẹ yọjú ọdẹ ọdẹ fi sẹmu yọjú nù ìyàwó ẹni kẹ lé ẹdẹ lé ah. <laughs> ìyàwó ẹni kẹ lé ẹdẹ lé àfà ìyàwó ẹkùn sí ẹ létí ọdẹ gbọ́ ẹbí tiẹ tó máa ti jẹ lọ́la. ọdẹ gba kúnkún. ọgbà kíkùn ọgbà ah. kíkùn tó bá dẹ̀ mẹ́bí tiẹ wa ẹbí tiẹ ń gbénu lé lọ nìyẹn ẹmọ́jáwọ́ dàbí àwọn dẹ̀dẹ̀rìn tí wọ́n kàwé tí wọ́n gọ̀ mọ́ gbogbo ẹbí ilé ọkọ òní lè bá wọn gbé àfẹ́ bí ilé ìyàwó nìkan kí mo bá débẹ̀ èsì ọ̀rọ̀ tọ́lọ̀ mú wá ń san mọ̀ fáwọn ẹni ìjọ náà gbogbo ayé bá ń jáyé náà máa bá mu gbogbo àtàyé bá ń jáyé náà máa bá mu. ọlọ́ni ni ẹ̀rí sọ. So ẹ̀yẹ ganga ẹ̀yẹ góńgó àmọ́ wàkàdálíkà. wàkàdálíkà fatanna ba'dahum bi ba'di. àwọn ọlọ́run ni ọlọ́run ní àwọn ọlọ́run la ṣe ń fìtínà a máa fira yín ṣe fìtínà fúnra yín ni ajẹ́nìkan máa ń galé òkè asẹ́nìkan máa wà lẹ́lẹ̀ gbogbo ọgbọ́n tí wọ́n sì ń dá tí wọ́n fi galé náà dá kò ní gántì ẹ̀. afẹni tí ń ga àfidọ́hùn wò bóyá yóò torí pé àjẹkóhun tètè ga bíi tiẹ̀ àṣẹṣẹgbé afẹni ń ga náà afẹni tí òun náà wà lẹ̀ àfidẹ́ni ti ń ga náà wò bóyá yóò máa wò ó wò pé kọ̀gbọ́n ni ni òye ọ̀gá iṣẹ́ ni ọ̀ ṣe kọ̀mọ́ kéwké kọ̀mọ́ rẹ́rẹ́ ni. a fi yẹ òun náà wò ọlọ́run láàmú afẹ́ nìkan dẹ́nìkan wò ní ajẹ́yìn ọ̀gá nínú ọlá a máa jẹ ga níbi ikẹ́ lágbọ̀yé àwọn tálíkà ni ó tètè gbọ́yé nìyẹn wọ́n dẹ̀ ṣáájú dọ́dọ̀ rẹ̀ wọ́n ti ṣáájú bẹ̀yẹn ni kò sí tẹ́sẹ̀ o ẹ̀yin ṣáájú wọn ní owó àwọn ṣáájú wọn àwọn ṣáájú ti inú dáyà ẹ̀yin wọn lẹ́tọ̀ọ́ sí nìyẹn ọwọ́ àkùkẹ́ ẹlẹ́gbàá ó gbà ẹlẹ́mú mọ́ra bá ṣe máa yára jù fún yín nìyẹn. ọba àlejò ọlá àṣetò ń bò mí ẹni tó yẹ kí wọ́n fi ṣèyá lé ni wọ́n fẹ́ kàn yìí ọlọ́run sì ni ìyáálé tẹ́ ẹ kọ́kọ́ fẹ́ ipò ìyàwó ni yọ́ padà wà sẹ́ni ẹ fẹ́ kàn yìí ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà bàbá wa àgbàdá múnigun rahimahula ìyá wa kẹrin tí wọ́n fẹ́ kán ìsì kẹrin ọmọ wọn làlẹ́fà lónìí bàbá múnigun tó níyì ọmọ ìyá kẹrin ni bàbá dẹ̀ níyàwó mẹ́rin ìyá kẹrin lọ́sẹ̀ bí àléfà yìí nígbẹ̀yìngbẹ̀yìn ọba tí ì tu ọ̀rọ̀ bó ṣe fẹ́ gbàfọ́lọ́n kò lè nísìmí gbàfọ́lọ́n lára èkejì ẹ kó lè nísìmí tó bá gbàfọ́lọ́n lára èkejì ẹ tiẹ̀ náà ń bẹ tá a fẹ́ fún ọ náà ọlọ́run kan so nídìí tiẹ̀ náà àbò nídìí ẹ̀ ó gbà ó nídìí ẹ̀ mọ́ nìyẹn ó dẹ̀ gbà gbà náà náà ń sìn yọ gbà kọ́nà yọ tọ́lá yóò máa dilẹ̀ mú pé ah, ah, ah, ẹ̀yàn yẹ́dẹ̀ bí ọ̀dẹ̀ ṣe tó nìyẹn yóò tó nípa sípayọ lọ́dọ̀ àdá rẹ́gí lọ́dọ̀ ọlọ́run àwọn aláwọ̀ wọlé àmọ̀ pé ọyẹ kẹ ẹ̀gbọ́n lẹ́yẹ kó rí báyìí ní lọ́gbọ́n gbà mí lọ́gbọ́n ẹ̀yìn àbúrò lẹ́yìn lẹ́yìn ni ó gbọ́n ni ó máa yí ọ̀rọ̀ bàbá wọn yóò mọ gbogbo ẹ̀ sọ ẹ̀gbọ́n ó ti bá mi lọ bá a ṣe fi ti bàbá àgbàdá múnigun ṣàpèjúwe yẹn ó tún pọ̀ bẹ́ẹ̀ àmọ́ tà ní mẹ́nu bẹ́yìn òun nípa pé irun ṣe mọ́sánmọ́ ó ṣe mọ́sámọ́sá díẹ̀ ó ṣe mọ́sámọ́sá díẹ̀ bó ṣe lọ́kànrin nìyẹn lọ́dọ̀ olówó lọ́dọ̀ òṣèlú lọ́dọ̀ aláàfáà lọ́dọ̀ aráàlú bó ṣe lọ nìyẹn. lọ́kàn bíi gbogbo ẹni tó lóbìnrin lé tí wọ́n pé méjì ẹ kìlọ̀ fún wọn tẹ́ bá délé ẹ pè wọ́n kalẹ̀ méjèèjì ẹ pè wọ́n kalẹ̀ pé wá ẹ̀yin méjèèjì àbí mẹ́tẹ̀ẹ̀ta ṣé yẹn pọ̀ sá ó mẹ́rin yẹn tó pọ̀ ọlọ́run jẹ́ ọ̀pọ̀ ọlọ́run jẹ́ ọ̀pọ̀. ẹ̀yin èèyàn anyway sá. ẹ sáà pé wọ́n kalẹ̀ àwọn ìyàwó yẹn ẹ sọ fún wa pé ọjà méjì lóbìnrin ń ọkùnrin ọjà àkọ́kọ́ ọkọ̀ fowó lẹ̀ ó tó kò tó ẹran aṣọ ẹran ọdún ẹran kan ọmọ lọ léèwé ọmọ lọ léèkéwú lọ sùkú fún ọjà kejì ọjà kejì ni ọjà ọmọ. lọ́bìnrin máa ń ná lẹ́ẹ̀dẹ̀ ọkùnrin nígbà tí àwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí í dára ntí obìnrin bá wá rà lọ́wọ́ ọkọ ẹ̀ ńlára tọmọ dà o ẹnìkọ̀ọ̀kan wà yìí ń tá à dálára yìí ọjà mọ̀mọ́ wa nàkù lànà yìí o ẹjọ́ àjẹbá tí mọ̀mọ́ wa nàkù tó bá ní màmá láyé tí bàbá rẹ̀ ń bẹ láyé lọ́kìlọ̀ fún màmá ń sìn kí màmá ẹ jọ wọ́n lẹ̀ nájà kan lọ́wọ́ wọ́n lẹ̀ sì máa ná mi wọ́n lè mi nì mí tẹ́ máa ná ẹ̀dá kan ẹ̀ ná dáadáa o kí n lè rí mi ná dáadáa. ọgbọ́n òdìjì àfikàrókùn ẹni ìyá rẹ̀ ti hàn lé mà ọ́n hàn lé mà nìyẹn o ọmọlọmọ ní ń gbé ṣépè ọmọlọmọ ní ń bá wí so mo fẹ́ lè sọ pé àbẹ́ni tí mo ti ẹ̀ sọ mi kí mo ti ẹ̀ fẹ́ sọ kí nǹkan mọ́ gbàsìkò ní ìbá tó yá abẹ́ yẹn òbí nǹkan máa da púpọ̀ jù láyé o ìyàwó kan ó ti dáa jù kíyàn níyàwó kan kọ́dẹ̀ yọ máa kópa ó ti dáa jù púpọ̀ kọ́nà sí rẹ́jẹ́rẹ́jẹ́ rẹ́jẹ́rẹ́jẹ́ ni rọ́tọ́rọ́tọ́ kọ́ rẹ́jẹ́rẹ́jẹ́ ni wọ́n ṣe rẹ́jẹ́rẹ́jẹ́ kílẹ̀ ń pẹ́ra yín ọ̀yàwó ń pè ọ ní kíní kan ọ̀nà ń pè ní kíní kan ya èyà ya sadé ya kíní bàbá kíní kò ti dá abẹ́ yẹn o súnmọ́ o súnmọ́ kó o lu báàbò ọ̀yà báyẹn ọba àlekẹ́ ọlá ò fi àbòsí síbi ìyàwó kan ó ní fáǹkì wú máa tọ́ balakun mina nisa mafina wa thulatha. mẹ́ ìlọ. akérọ́mà. ah mẹ́ ìkó bẹ́yẹn. Eh ọba àlejò ọláfẹ́ kankan bọ ọ̀jọ̀gbọ́n ọba ọba ọba ọba zu ikima ọba kaharu ọba fẹ́ kankan mẹ́rin ọba bẹ́ẹ̀ rí méjì masina ah, ah, méjì ọba ní sulasa mẹ́ta ẹsẹ̀ á ní rúbá mẹ́rin ah. ẹ mọ̀ pé ntọ́fẹ́ ntọ́fẹ́ kọ́ ṣẹlẹ̀ ni pé ọfẹ́ ká tají pé kí ló ń ṣẹlẹ̀ ká lè gbọ́ ntọ́fẹ́ sọ yé. So ọfẹ́ sọ nǹkan kan tó nípa ọwọ́ sèǹtàfi tají yá mèye ti jẹ́ èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀kìkan àà ọwọ́ fi parí ẹ̀ pé fàyín ni kíkó tó Allah ta'adilu fawaida ẹ̀yọkàn sọ. àṣẹ kìbọ̀ bẹ̀ nìyẹn yí pé típàrí ọba ní ka fàyín ní kífú tún tẹ bá ń bẹ̀rù. aláàtàdì lúpọ̀ ní lè ṣe dọ́gba. fàwáhídà fàwáhídà dúró nìkan àfa ṣé yẹn wàá dáa ntọ́lọ́hún sọ sí ọ̀wá dáa sí ọ̀wá dáa kò sábò sí mbẹ̀ ọba àmọ́ sọpálọ̀ rẹ̀ jojúmọ́ kò sí wàhálà mi wọ̀ lóṣù yẹn. ẹ̀ẹ́n bá sùn yàrá ń bẹ́ sùn wọ́n wọ̀ lóṣù yẹn wọ́n fẹ́ kan wọ́n lọ fẹ́ kan sí kó di méjì kọ́mọ́ kí ìsára kọ́mọ́ lọ sí irun sùn. wàá sí irun sùn wàá sùn kan ẹjọ́ rẹ̀ ò ní tánjọ́ mẹ́wàá ó sì máa rojọ́ ọjọ́ ọrùn kan tó sùn yẹn ẹ̀rù bọ́ọ̀dù ẹ̀rù lẹ́rọ̀ ọrùn tipátipá gbẹ̀tẹ́ máa sẹ́ńdì ọ̀tàn wọ́n á ní ìwọ òlérojọ́ òlérojọ́ àgbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ nìyẹn akẹtàn sáré. tí a máa yà sábàlá abẹ yẹn ẹni mẹ́jọ bẹ́ẹ̀ lọ pé ẹ wá gbà kan. dọ́gba ṣe dọ́gba ṣe dọ́gba ṣì ṣe é gbé dúró ṣoṣe é gbé dúró láàrin èèyàn méjì kódà bọ́jọ́ kùnrin dọ́gba dùn gbé dúró láàrin ọkùnrin ká tó kó bèrè àwọn obìnrin àbáwọn akọni tí tí tí tí ọ máa ma ẹ̀tọ́ rẹ̀ tí ọ ń bà tán tí ó tún sojú kóńkó pé bọ́ mẹ́tọ̀ ẹlẹ́tọ̀ ìgbà kankan bẹ́ẹ̀ la máa ń gbé kì í bọ̀ yí pé gbogbo ń bá fẹ́ níyàwó méjì mẹ́ta mẹ́rin gbogbo tí bá ní lọ olówó onímọ̀ onílé oníkìníkan ọmọlúwàbí nǹkan nǹkan ò ní nǹkan tán okùn tó máa ní kí ló kù tí ó ní jẹ̀ ẹran wèrè bí ekiri kan. bá a ṣe ẹran kan ni o. má jẹ́ kí yẹn pọ̀ bí wèrè bí kan náà ni. péré. ọkà tó pamọ́ ni ìjọba kan lílo rẹ̀ lọ́mú jáde. ọyọ jáde ní sọ. wọn náà mọ̀ pé lónìí ó ṣe wèrè inú ilé. lóye dídọ́gba gbé kalẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn ní jẹ́ gbé kalẹ̀. ó ní ẹgbẹ́ yìí sì jẹ́ ládàáwò báyìí èyí sì jẹ́ ládàáwò tẹ́ pé gbogbo nǹkan ìtẹ́yìn lónìí láyé yìí èyí sì jẹ́ jẹ́ lòsì ọkùnrin báyìí orun ìyàwó lẹ̀ ń sùn kí ayé ọ̀nà gan ìgbẹ́ tí ń sun ìgbẹ́ tí ń sun ìgbẹ́ tí ń sun òfò káàkiri náà. ńlálẹ́ ọkọ ẹ̀. ńlálà sí ẹ̀. tí àdìgbọ́kùn ọmọ arọ rẹ̀ yóò orun sùn yóò máa yóò orun sùn yóò kọ́kọ́ aṣọ ńpalọ̀ ńpa yóò kọ́ sọ̀kalẹ̀ ńpalọ̀ yà mọ̀ pẹ̀ fún. yọ máa sọ kí ẹni tí ń bẹ̀rù ọ yàrá kó tó lọ bí tó yẹ kó lọ. tani ọ̀dà òun gbà tó ní lára. o ní bá a ṣe ẹran náà. ibẹ̀ ló ti ránṣẹ́ sí wèrè tí mẹ́ta pé wèrè máa ń bọ̀ mo ti fẹ́ lù ẹ́ lẹ́nìí. gbẹ̀yàrá ẹ lọ gbẹ̀yàrá ẹ lọ gbẹ̀yàrá ẹ lọ. lẹ́ẹ̀mẹ́ta. lẹ́ẹ̀mẹ́ta. kí ló ń ṣẹlẹ̀ orí kan ló ń fọ ọlọ́run ìjọ fọ pa mọ́lẹ́yàrá ìyá Fatima jàre. náà. máa bọ̀ ń bí. má di lọ́wọ́ o sọ̀kò onílọ́jọ́ tiẹ̀ má di lọ́wọ́ gba yàrá ẹ̀ lọ́wọ́ ọ̀fẹ́ bá mi sọ̀rọ̀ má di lọ́wọ́ o. sọgbọ́. ìwà lè ṣe bẹ́ẹ̀ yẹn. lọ́ọ̀lì ni. yẹ́yẹ́ tọ́tọ́tọ́tọ́ sọ́lẹ̀ kọ́tọ́ sọ́lẹ̀ tí wọ́n náà mọ̀ pé <clears throat> ọ̀ practice kìíní kan lónìí ìgbà bá ṣe tán lọ́tọ̀ wá bá lọ́tọ̀ lọ́wọ́ ìwọ náà àdàbọ̀ ẹni pé ìbá ṣe bá ń fún ní sí òun àtẹni fọlọ. ìjọba tí ẹ̀jẹ̀ ní wá. ìyálé a máa dòdò pé owó lòyàwó òun mọ́gbà ìyàwó a máa dòdò pé owó lòyàlé òun mọ́gbà àméjèèjì ìjọ kankan náà jọ ni wọ́n. ìwọ ló ní gbà. bọ́ fojúlẹ̀ fún ìyàwó yọba tìyálé náà jẹ́ oníyàwó ti ń jẹ́ ńkọ́ ẹ ti ń jẹ ẹ ti ń jẹ bọ̀ náà àgbà òsì tẹ́ tẹ́ gẹ́gẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ ń jẹ́ kí ayé yín náà nìyẹn. ẹ̀mọ́ yàrá jẹ pa. gbogbo ẹ̀ náà dẹ̀nu lára yín yẹ. ẹ̀dẹ̀ ni ẹ má di mi lọ́wọ́ tèmi máa ṣe tèmi náà ẹ má di mi lọ́wọ́ o ìfẹ̀jọ́ yín sọ lọ́hùn o. sẹ́gbọ́. ó kàn nù. ìyàwó nìyẹn o kò síbi tí ó wà. àmọ́ tó bá ti mọ pé wọ́n lẹ́mìí ẹ̀ dúró jẹ́jẹ́ dúró jẹ́jẹ́ rẹ̀. lérí ẹyọ kan. torí wọ́n halẹ̀ mẹ́ pé òkè èmi lọ èmi lọ rí ìyàwó lọkọ ya lé òkè kí ni à ń pè ẹ ṣéèdù à à à wà á ìyà wo ìwọ sọrí pé ìwọ ni ìwọ ló wọ́n lórí níranjú níranjú mọ́ mi èmi tí ẹ pé ìmọ̀ ìjọta tí ń jọ ń tàn jọjọ ń jìyà bọ̀ ìrìn nìkan kan ìwọ́sẹ̀ la ọ̀sẹ̀sẹ̀ sanra sanra wá bíbà yìí ìwọ ni arí tí a ń ṣe wò wàá ròyìn fọ́ta ẹ̀. La ilaha ọ fún ẹ ìrọ́ni ìrọ́ni òjòkó tẹ́mẹ̀ yẹ jókòó ẹ jókòó ẹ dáadáa kò sí wàhálà dáadáa yẹn. ọkà mọ̀mọ́lá. ọkà mọ̀mọ́lá. Eh. ọkà mọ̀mọ́lá. nígbà tó o bá gbà you are balance. bẹ́ẹ̀ni. tó o bá gbà tó gbà wọn àdọ̀rẹ́. wọ́n máa pè ọ́ ẹ má tọ́ o ẹ̀rọ àfilẹ̀ bá ń wo sẹ́mọ̀mọ́dọ́ àbí ní ọkọ wa o ìyẹn gidi ni o ẹ má tọ́ ni o ẹ bá tọ́ ní ìsìn yóò di hàn. Ah. ìdí ń sojú sí ni. o sì ní sinmi bẹ́ẹ̀ o ní ma bẹ́jọ́ ńlẹ̀ o ní ma bẹ́jọ́ ńlẹ̀. ọlọ́wọ́ à ń sọ ń bí pé wọ́n kàdáàlì kàfàtà nà báàdà hùn bí báàdì à ń fẹ́ nìkan dẹ́ nìkan wò ni. a ní wọ́n lè kọ́ fẹ́ ọ bí ìyáálé tẹ́gbẹ́ gbogbo nǹkan tó ọ̀ yóò máa ṣe yóò máa dodo kínní ìwọ mara mú òun sì mara mú. wọn pẹ̀lú pàjáwìrì ni wọ́n fi fẹ́ wọ ẹ̀sìn jọ fẹ́ra yín ní ẹ̀sìn jọ ń bára yín lẹ́jọ́ bí wọ́n fúnra yín ìwọ ọ̀rọ̀ ayé kàwé òun ayé kàwé ọkọ sì mọ̀ wọn bá wé wọ́n jọ máa fi ìbò láàrin ẹ̀dẹ̀ wọ́n fi ń dánwò náà ni. Allah. What do you want? I want to see you. Eh? Kílẹ̀ ń wí kílẹ̀ ń sọ. Ah! ó ká kẹ́rìkẹ́ máa fẹ́ ìborí búnú lẹ́yìí o òun ah, náà ah. kó bẹ́ẹ̀ tó dé ọmọ kàwé kádàrà tiẹ̀ yọlọ́run ti kan fún ọ náà ọmọ tó máa rẹ̀ ó jẹ́ sílẹ̀yìn ọmọbìnrin yẹn kìtẹ́ náà lé ọmọ tiẹ̀ náà lọ́jọ́ gà ń bò mí ìwọ òun nílé àwọn àwọn tó fẹ́ wọ́n lè jẹ́ sọ lábáwá láàrin ẹ̀dẹ̀ kọ́yífà jí ìtò alhamdulilayi jí nàbí lọ́kọ̀ yìí tasawaktum inshallah tasawakna ماذا تريد أن تأكل أريد أن أكل كذا وكذا لعلك تريدين مني شيئا يعني لا لا أريد أن كذلك يكون طبعا na أقول Yali لبانو ó di wa láyínú. ẹ̀yìn ṣúgà jánu. gbóná sí ya sọ gbọ́. sọ pé n tẹ́ ń sọ àwa náà gbọ́. ó tán. àwọn kan ń ṣe bẹ́ẹ̀ tí ó sì ó sì dàgbà kà fún wọn tí èèmà ti fara balẹ̀ àìdíà lè dè bàtí lè fara àìdíà lè dè tọ́jú lè kíyèsí bí wọ́n ṣe ń jọ ń sọ̀rọ̀ wọ́n má bínú wọn ìsìndọ́ máa gbọ́ ń jẹ́ ń sọ yìí onímọ̀gbọ́ tó àmọ̀ mbẹ́ ẹlẹ́fẹ́ jẹun mo ti gbọ́ èmi náà ti gbọ́ lọ́wọ́ tán mbẹ́ ọlọ́run la fi dán yín wò ni àfi kí ọwọ́ ìyàwó máa ń wó sówó jù yálé ẹ̀ lọ bóńgbómi kalẹ̀ yóò tà bóńtẹ́pẹ̀ yóò tà àìsọ́lá ni àdẹ̀lẹ́ fi ìyálé náà borí ìyàwó tó náà mọ̀ pé ìyálé ni ìyálé yìí gbogbo ọ̀nà yóò ti kàwé ẹ̀ síbẹ̀ yóò ti mọ kí ẹ̀ síbẹ̀ àtúnjí lọ́wọ́ sówó. gbogbo ẹnu náà wọn fi pè níyà gbogbo ẹnu náà wọn pé úmọ̀ òmù ni ìwọ ìyàwó má kò tiẹ̀ láyà pé àwọn afọ́wọlé má máa sá gìlàgìlà fún yín ẹ ti kún aláyà jẹ fi lọ́rùn lẹ́ lọ́nà sáyé ẹ̀ bẹ́ẹ̀ lóní ó jó didi lọ́dọ̀ ọkọ ẹ̀ wọ́n tà torí ìlọ́fẹ́ fi lọ́rùn lẹ̀ ọlọ́ni ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ di ọ̀rọ̀ tá a fi jẹ́ nìkan ó jẹ́ nìkan lọ tá a fi jẹ́ nìkan ó ṣáájú dé ayé eré jẹ́ nìkan lọ. aha ليقولوا iman من الله عليهم من بيننا <laughs> ẹgbọ́n kan ọlọ́run ní mo sẹ́kù ní mo sẹ́kù díjọ́ ọ̀rọ̀ mo jẹ́ kí táyé ju kẹ́hìndé lọ kí kẹ́hìndé ju táyé lọ díjọ́ tí ọ̀rọ̀ bá jáde wá ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ gbogbo aládọ̀rọ̀ líyàkúlú kán lè máa sọ àwọn wo àwọn tí wọ́n ríra wọn sí pé àwọn jẹ nìkan lọ haula imanallahu alaihim min bainina ọlọ́ni dá sẹ́kù nìyẹn kán máa sọ pé ìbá jẹ́ pọ́nà níbẹ̀ àwọn èyí aṣáájú wa débẹ̀ ẹ̀gẹ́tẹ̀ ìbájẹ́ pé ọ̀nà níbi tí àwọn tí ò ní láárí ń wà ń àwọn táwọn lówó táwọn kàǹkà lóye káwọn kọ́kọ́ débẹ̀ kò sí nǹkan bẹ̀ ni ntí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá òwì nìyẹn tí èyí wọ́ fún wọn kò sí nǹkan bẹ̀ ni kò sí nǹkan bẹ̀ ni kò sí nǹkan bẹ̀ ni wàhálà yóò di kankan yìí mbẹ́gbẹ́nsẹ̀ yẹn ni òṣèlú tí wọ́n ń ṣe yẹ òṣèlú tí wọ́n ń ṣe yẹ àmẹ́rẹ́ yọ̀nà tẹ́lẹ̀ mi ń gbà wọlé náà olóṣèlú ni ìkẹ́ wọlé inú ìjà ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ń máa kéde pé wọlé ń bú ẹkún ni ọbẹ̀ sí sọkún ni pé tani ẹ sọ pé wọlé òun ríra rẹ̀ sí ọ̀ntráyà ńgbà tí ń ṣe wọ́n ń tráì lọ́wọ́ ń tráì ní pé kán tiẹ̀ fi mọ ọ́nàkó náà tiẹ̀ du bẹ̀ yẹ kò tó bẹ́ẹ̀ kò tó gba ipò yẹn máwọn ti ń ń bẹ̀ lọ́wọ́ àwọn tí ń bẹ nípò yẹn lọ́wọ́ tí a fẹ́ tiẹ̀ kejì wọn bí dá sọ́bẹ̀ nínú owó nínú gbajúmọ̀ àwọn ti wà lẹ́yìn wọn ti wà lókè ńláńlá. ọkọ̀ táyà wo ni lọ́bàdẹ̀ gba ẹ̀rí ẹ̀rí ẹni tó rò kó ń gàǹgà inú ètí ń ṣe lọ yìí tó ti gàǹgà dókè lójú ara ẹ̀ pé bóun ọba sínú ẹgbẹ́ tó ń wà òun á wọlé òun ti pọ̀ lérò ni òun gan lòun kérò bẹ́gbẹ́ tó ń wà nú ẹ̀ òun ló ń kérò bẹ gbẹ yẹn tó máa lọ pò mbẹ nǹkan sẹgbẹ yẹn ẹ wo bó ṣe gbé rẹ sí má pò mbẹ báyìí wọn kàn á pò mbẹ báyìí ń gbẹ náà tiẹ̀ sí asọ́lá kò sígbà tí mo kọjá ládùúgbò wọn tí yẹn gbógo fọlọ́hún ilé ẹni ó fìdí rẹ mi rèé ilé ẹni ó wọlé rèé lágbolé kan náà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ìyìn ọlọ́run ìyìn ọlọ́run ni ọ̀kan ṣoṣo ọlọ́run ní mẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ní mẹ́ kò má sí ewé kò má sí egbò kò máa sáwòrè kò sì gbẹ́kùdé kò máa sí ọgbà kò máa sàbòyẹ nípa kádàrà tọ́lọ́ ń ṣètò lórí ara yé ọmọ àdàmà láìláha ìlàláwò ọ̀kan ọlọ́run ní ń bẹ. níjọ́ ọmọ kọ́kọ́ gbọ́rọ̀ yìí. Ah, mo ní ha ọkùnrin yẹn èmi oní nǹkan kan èyí tí ń bẹ nípò yẹn àní nǹkan kan àmọ́ ọmọ àlùbáríkà kan ń bẹ tọ́jọ́ wọn ìwà máa ń ṣe dáadáa sọmọ yìí ń ṣe dáadáa ọmọ tá a wí. nígbà ah, ntọ́kọ́ dùn mí ni pé haa sí o kásì ní mọ́ ń bẹ́ nípò ẹni tó lè bẹ́ẹ̀ nìyí sọ̀rọ̀ èmi ò mọ̀ kọ̀kọ̀ àmọ́ nǹkan kan bẹ tí mo ní ní àpẹẹrẹ tí dá mi lójú tàdá mo mọ̀ wípé tí ọba ò kan tọ́lọ́hùn ò bá ti lọ kan jama ẹ má wo gbogbo bá ń bẹ ń ẹ máa ń wò wọn pé kìnní ń bẹ́ ń bẹ́ kìnní ń bẹ́ ń bẹ́ ọlọ́run lọ bì kan mọ́ ọlọ́run sì fẹ́ lọ bì kan ẹ máa wò àwọn tí wọ́n bẹ́ bẹ́ náà pé arúgbárùngbá wo léyìí ahuruhuru wo léyìí àwọn lọ bì tí wọ́n dé àwọn wọ́n débi tí wọ́n lọ nìyẹn máa lọ kaba láàárọ̀ já máa طارتين ورتفا إلا كما طار وقع ما ركب الله إما صلوا رجاء ni ó ti bi tó bá lọ máa rọ kábàlà àwàsọ ẹ lè fi wàsọ là náà tẹ bá fẹ́ lò ní pé ẹsẹ̀ lọ máa rọ kábàlà àwàsọ karamakumullah. ẹni ó débẹ̀ tọkọ dùn mí nìyẹn pé à ibi ọlọ́ọ̀tò sí yìí àwọn àáfàá sọfọ́lọ́ ń pé kọ̀sọ́ náà ń bẹ̀ mọ́ ẹ̀mí ò kọ̀kọ̀ ṣùgbọ́n yóò lé o kéèyàn tò sẹ́ni irú ẹni yẹn kọ́ wá rí nǹkan tí ń wá ọlọ́run is a mistake àdẹ̀ ní kankan pẹ̀lú ọ̀tún tó ti kú o àní nǹkan kan ṣe pẹ̀lú òsì tí ń lọ akànwá ń tiwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lóun táwa ń kà ẹnu ẹni tí ó lọ ẹ̀yìn rẹ̀ mísèkì kan gbé kò kàn ṣe ń tọ́ yẹ kó ṣe lábàlá tọ́lọ́hún afáde pèsè àkíyèsí ó ní ọ̀sọ́rọ̀ ń bẹ̀ olóṣèlú ni kò sọ aláàfà àwọn afáde ní à sóde mọ̀ pé ńgbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ ọ̀sọ́ yìí fún wa o ó ní kí wọ́n bẹ lọ́hún o àsọpàdé àwa lọ́gbà o àmọ́ wọn náà ń bẹ ẹni tó bẹ lọ́hùn o ìbá ọba dá wa lóhùn ọ̀rọ̀ ìkíní ọ̀rọ̀ ẹ̀sìn náà ní okò kan wa àgbà kọ́ńtrátì o àdẹ̀gbà ṣùgbọ́n kíní ẹ̀wọ̀ ẹ̀sìn náà ní o ló bá ní káfíyẹn lẹ̀ á máa sọ létà àǹfààní ṣé a sọ pàápàá sọ létà wọ́n ní àpàdà sọ létà ní pé ọlọ́run pé gbogbo náà di létà ṣàmásọ létà ọlọ́run jẹ́ gbogbo náà di létà. ọmọ lábàbà àwọn ojú ọlọ́run pé tò a máa wo etí ọlọ́run ó ṣe kọ̀mọ̀jú bá ń lọ o abẹ́lẹ́ balẹ̀kẹ́ ọ̀la ẹrú náà bá ní tún ṣe. àmín. tọrọ ma ya wa ní bá ní tún ṣe bá ní jẹ́ ọ́ mà ṣiṣẹ́ rẹ̀ pé aa ibi tọ́lọ́run tó tó mẹ́hẹ̀ yìí ni hmm. àtúnṣe ṣe ṣe ń sìn tọ́lá àfẹ́ àfẹ́ lùsì ẹ̀ ó wà láyé ọmọ ìyá wa ní àfẹ́ lùsì ẹ̀ àtúnṣe wà èmi ò mọ mi dáko èèyàn ṣùgbọ́n ó ti mọ ara rẹ̀ torí àtijọ́ sọ̀rọ̀ ní nídojúkojú so kọjá pé ẹsẹ̀ tí wọ́n tún rànyàn sí ìyẹn ò ní wẹ́ tí ọba tábàdí bá sọ̀rọ̀ àmọ́ rànyàn sí àtijọ́ sọ̀rọ̀ àdúrà ló kú ní ìsìn pé kọ́lọ́ bá ní tó ṣe mo sì wọ́kọ́lọ́ lè gbà àbí ò lè gbà ní. ó gbà bí yóò ṣe bá ṣe jẹ́ nìyẹn o nítorí wàá dùnmí ni tó máa ti wá yẹ tó mú ṣe dáadáa fún àwọn ọmọ yẹn ọlọ́run pé ó ṣe kankan tẹ́ pé ń jọ́ tí mo gbọ́ mo ṣàdúrà fún pé kọ́lọ́ ń fi mọ̀nà múdà tó kù kọ́ ni ó ṣe ní ìsinmi kọ́kọ́ máa ní fi eh, torí kò tí sí lójú ọ̀nà ojú ọ̀nà Islam kò tí sí ń bẹ̀ ó sì ń sin tó yẹ pé ó yẹ ká ṣàdúrà fún láì rí tọ́ kí la fi yà á bẹ̀ ọlọ́run ní ọ̀rọ̀ tí mo sẹ́kù náà nù tí mo fi jẹ́ nìkan ó ga lóòkè kẹ́nìkan wà nílẹ̀ kí ẹni tó lóòkè kó lè wu ẹni tí ń bẹ́lẹ̀ pé ah, ẹ̀yìn yìí ìbá ṣe pé kẹ́yìn bá lọ ṣe nǹkan kankan táwọn ọba ṣe kọ̀yà dáa ni ntí ẹ̀yin bá wà ń táwọn òsì ń bẹ̀ kọ̀yà ni ẹlòmíyàn ń bẹ lára wa tó yẹ kó jókòó pẹ̀lú bá ṣe ń sọ̀rọ̀ yìí tó yẹ kó jókòó ṣùgbọ́n tí wò ni pé mahada taswish mahada mahada tẹ́gbẹ̀ntì ń bọ̀ lẹ́mìí ẹni pé lè karùn-ún kó òun lè jẹ́ iṣẹ́ àti ojú òde tí wọ́n pa mọ́ bẹ́ẹ̀ ó fojú kọmọnáìsì àwọn táwọn wà ń bí hmm. fi kọ́kọ́ dáa dó náà nìyẹn tó irú wọn náà ni ìjọ wa gbé apò ń ta jubi lọ ẹ̀yin lẹ́ máa bẹ wájú lọ́rùn sí lérò wájú gbogbo ọlọ́ni tí wọ́n fẹ́ máa sọ náà nìyẹn wọ́n máa fẹ́ máa sọ yìí pé àwọn lóore jà wọ́n kan lọ ni àwọn ti gbáwájú níbi ọ̀rọ̀ ayé ọlọ́run wá láwọn tálíkà àwọn ni kí wọ́n gbáwájú lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀nà wa fẹ́ pin mọ́ wọn lọ́wọ́ wọ́n fẹ́ pàṣẹ lọ́dọ̀ ànábì wọ́n á ní kó lè bá kọ́ka àwọn lè bá balẹ̀ kó lè bá jápẹ̀lẹ́ fáwọn ẹ̀kọ́ láwọn ilé yìí náà kàn lè wá tó kan owó àwọn ò gbé lẹ̀ o tiẹ̀ ní wàhálà mọ́ <laughs> níjọ́ tí àwọn Abu Sufyan tí wọ́n sẹ́yìn àjò lọ sí Rome lọ́dọ̀ Irakel tí Irakel wá gbọ́ pé àwọn kan wá láti ilẹ̀ erékùsù lárúbáwá wọ́n ní wọ́n lọ kún wa ó lọ bá àgbàjọ́ náà wọ́n á kún níwájú ẹ̀ ọ wá ní kí Abu Sufyan ọlọ́gà àwọn dà wọ́n ní Abu Sufyan ni oníkọ́sáájú ẹ̀yẹ́kọ́ ẹ̀tọ́ lẹ́yìn rẹ̀ òun fẹ́ máa bẹ́ ọ̀rọ̀ kan lọ́wọ́ ọ̀gá yín ayé máa ti bá ti ń kúrọ́ ẹ̀yìn ẹ̀ máa jà wọ́n dẹ̀ ń bẹ́ wájú aláṣẹjọ́ náà Abu Sufyan tiẹ̀ níyà yóò tiẹ̀ rí ńlá kí òun ṣẹ̀ṣẹ̀ parọ́ wọn ò tó dáhùn àwọn tí ń bẹ lẹ́yìn yìí wọn ò lè dáhùn ṣùgbọ́n yóò bẹ̀ kan kóun ní ìra káwọn wá pò wájú rẹ kó wá wà lẹ́nu wọn pé àsòrán lọ́lọ́ ga wa bí òun ọ̀bá dáhùn yọ́tà lẹ́mi wọn wo máa bẹ́ẹ̀ lọ́fẹ́ béèrè fasari máa bàdá alaka ìtọ́ àti wọn àti ọmọ béèrè rẹ̀ bá ti kẹ́ni máa sọ fún ọ ní ẹ̀yẹ kúrọ́ inú tó wá béèrè ní pé nílé erékùsù yín wa gbọ́pẹ́ nìkan ti dìde bẹ́ẹ̀ ti gbé lánàbí ọlọ́run oníbẹ̀ẹ́ ni oníkìlókọ rẹ̀ oníjẹ́ Muhammad oníkìní tó ń jẹ́ oníjẹ́ Ahmad ìyẹn gbọ́ yín pé yes èèyàn bẹ́nu wí tàwọn ọwọ́ ní irú àwọn èèyàn wo ní ń tẹ̀lé àwòrán ọmọlẹ́yìn rẹ̀ inú àbúṣe ẹ̀ wá dùn ó ṣe bí n tó ń fẹ́ sọ ló fẹ́ gbọ́ wípé àwọn ẹrú àwọn olòṣì àwọn ọmọ wẹrẹ àwọn èèyàn jìnnìjìnnì nílùú wa àná ń tẹ̀lé kì í wọ́n ṣe bí ọba yẹn ó sọ pé àti gidi ni kọmọ pé n tó fẹ́ gbọ́ náà nìyẹn tó pé tí bẹ́nu taurat pé tó bá dé o owó kan tí ọmọ jẹ́ nì àti pé àti ọmọ tẹ̀lé kò ní jiyàn gidi náà lójú musa débẹ̀ yẹn a yẹn bá tó ń jokojo pé ẹ àwọn tó ń tẹ̀lé ó ní àwọn ẹrú àwọn ẹrú wa ní àwọn ẹrú wa tábà mú mi nu wọn ànàfẹ́ gbàlámà ń wọn mita nínú pa tí ó tí ó kú dànù tí tẹ̀lé nìyẹn ìyẹn gidi kẹ́wọ́ tẹ̀lé kò sí lẹ́yìn ẹ̀. ni yes that's right ó ní arákùnrin arákùnrin sẹ́gbù <laughs> tọrọ nǹkan dé sí yín láàrin ẹgbàlejò ńlá ìní ń bẹnu wíwá ń bí yóò gẹ́lẹ́gẹ́lẹ́ ń tọ́ sọ ìtọ́ba dé ń tọ́ sẹlẹ̀ nìyẹn àbúrò fún mi olóhùn wàrà àwọn ti lórí ìdúró pé aah ènìyàn fẹ́ fi nǹkan bàjẹ́ tọ́lọ́n bá ń ṣe wábà kan wo mọ́ tọ́lọ́n fẹ́ fàyọ́ lábẹ́ rẹ̀ o ti kọ́lé eegun mọ́tò èyí e ti lówó bí ẹnìkan ọmọ tọ́lọ́n fẹ́ fàyọ́ ó mọ̀ mọ̀ sí ọbẹ̀ ní kò nídìí ọmọ kọ́mọ kọ́mọ gbéra rẹ̀ tí kò tó ti dè jẹ́wọ́ bùn ara rẹ̀ kádàsọ̀rú ẹ̀ ní ọmọ kan sọ mọ̀ rẹ̀ ọlọ́run ní ta ta ta retí náà nìyẹn wọ́n lè sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n ní alaysa Allah alaysa Allahu bi a'lama bi shakirin ọlọ́run ní sẹ́mi kí mo wá mọ ìyàn rí ni sẹ́mi kí mo mẹ́ntí ó dùpẹ́ fún mi ni ẹ̀yin ilẹ̀ yìí ń fẹnu ara yín sọ pé èèyàn gidi ni sẹ́mi ọ̀mọ èèyàn rẹ̀ ẹ tí mo fẹ́ tí mo fóore fún mo ní ó yẹn bí àbúrò ẹ bá di alùsùn náà màbó ti jọ ọlọ nìyẹn ìwọ náà lọ́rán léèwé wọ́n lọ tán skul ọlọ́run sì pé ọlọ skul ó dẹ̀ gbèsè náà wálé ó fi yẹ jù ẹ lọ tọ́ba yìí tó ṣe mọ́ ọ àfa tọ́ba yìí tọ́ba yìí tó lọ fàyọ mọ́ ọ tó tó máa fa téèkì yẹ tíyàwó rẹ̀ bá tó lọ rí ha tíyàwó ẹ̀ bá ha lọ́la ìyàwó tẹ̀lé lẹ́hà gbà nínú ẹbí yín ẹ bá ní sábòsì mọ̀tìpẹ́lẹ́ àgbà ìyàwó àbúrò ẹ̀ nù ọdẹlẹ à ń tiẹ ní ẹ kíni kíni bẹ kíni bẹ tún kíni bẹ pè bẹ́ẹ̀ bá torí pé lẹ́hà ẹ̀yàwó yín ò ní máa pè ní ẹlẹ́yà gbà ni òfin ní ha ẹlẹ́dìyà ọlọ́run ẹ ha ń gbèrè ńgbẹ́ngbẹ́ngbẹ́ yín ọ̀yìn fìfì kan jù lọ ọ̀nà fẹ́ bẹ́ẹ̀ ju yín lọ nìyẹn ẹ̀yin kílèmù maturity ẹ̀gbọ́n ọ̀nà ń kílèmù maturity yín mọ́ni inú léyìí ẹlẹ́yà ní sọ̀rọ̀ ẹlẹ́yà ní sọ̀rọ̀ ẹ̀ pé inú léyìí mi là kọ́kọ́ nù ẹbí korojú ẹlẹ́ àgbà nìyẹn ẹ́n bí alẹ́ bá ń bẹ àtìyàwó tí ìyàwó bá fẹ́ gbàjà máa ní à ìwọ ìyáde sọ sọ́ọ̀sẹ̀ o sọ́ọ̀sẹ̀ o bọ́kùnrin máa jẹ́ bọ́kùnrin orí ẹ̀ bá sì ń bẹ ń bẹ kó o ní choice ó padà hádàn ni o àmọ́ wọ́n máa pè wọ́n ní ìyáálé wọ́n máa pè wọ́n lẹ́lẹ́ àgbà o ẹ jẹ́ pé àgbà mọ́wọ́ o ó ṣe pápọ̀ bó ṣe ń jẹ́ ìyáálé náà kó o tètè tún kó o tún máa jẹ́ ilé àgbà náà kó tó bọ́ ọmọ ẹ lọ ọmọbìnrin yóò gbà ọmọ ẹ lọ nìyẹn o ilé àgbà ní ìkílé àpè ìkílé fẹ́ pè àbẹ̀ ilé àpè méjì ńlẹ̀ ẹ sáfẹ́ nìkan ẹ sáfẹ́ gbà pé nìkan tí ó fi mọ̀ pé ẹlẹ́yà nìkan òbúrò ẹ̀ bẹ́ẹ̀ pé kò sẹ́lẹ̀ kékeré ẹ fowókọ́ ọmọ pò ń ẹlẹ́yà àbókọ́ wọn ẹlẹ́yà ẹ̀yìn òkè gẹ́gẹ́ oníyẹ ẹlẹ́yà àgbà òdáńtì ẹ ó sì dáhùn. bẹ́ẹ̀ bá kọ́ lọ́mọ́ kànú lé kan tọ́lọ tó dé aláàjì kí lọ́dà gbogbo àwọn bàbá bàbá rẹ̀ tí o ti lọ́mọ́ kà tẹ́mọ̀ kọ́lá lọ́mọ́ kà aláàjì kí náà dà aláàjì kékeré ni ìbọ́dọ̀ ní tò àmọ́ ṣe àmọ́ ṣe ká àmọ́ sọ̀rọ̀ ẹ kò sí lọ́wọ́ èèyàn náà à ń tètè sáré alápá tètè lọ bitọ́ lọ́nu kó tó bọ́ yẹn lọ́wọ́ má ti jà pé bá rí báwọn gbàkádàrà gbàkádàrà Ma bẹ́ẹ̀ lọ́n tiẹ̀ náà yóò sì tiẹ̀ náà fọ láyé tiẹ̀ náà. ẹ pé nọ́mbà yẹn. Um, ẹ tó bá ní ọkọ̀ yìí bdg double seven nine dh. type wo type wo. golf golf ni wọ́n ní ká lọ gbé kúrò ní ibi tó gbé wà ní títì kan wà tún ṣe síbi ó wà ẹ má gbé akọ̀dọ̀ pípọ̀ mẹ́ tàwàjá rí bí àti pé àwọn akagbé wa nù ọlọ́run ọ̀gàn kàdúrà náà nìyẹn ibi tágbé máa ṣe tẹ̀sí ìwà báyìí táàtì máa páàkì tí ọkọ̀ bá jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá tá a páàkì ẹ̀ tí ò ní dí títì kàkà lọ́wọ́ ọlọ́run ṣe fún wa. àmín tí gbogbo wọ́wọ́ tá a ní ọkọ̀ oríṣiríṣi. àmín. tẹ́lẹ̀ jẹ́ náà halal. àmín ṣẹgbàgbó lè rí bẹ́ẹ̀ ọ̀hún ah, ti dọ̀ ọlọ́run sí bẹ́ẹ̀ ẹ̀ ọ̀gẹ̀ ilé náà tó ń bá mu alẹ́sà láòbí alam ìṣàkiri ọlọ́run ló mẹ́ tí orí tọ́ sí sí tó bá ṣe orí fún asáà ní máa lò ní a máa lò náà ọlọ́mọsà jẹ́ a máa lò ah, kálukọ́ wa wo àrándì ẹ̀ lọ ntí a kà yí ẹ bà bẹ́ẹ̀ tí o bá ṣẹ lápá tún yóò ṣẹ lápásì ìtumọ̀ ni pé tí kì í bá ṣèwọ ló gajẹ nìkan lọ tọ́lọ̀ ń kì ọ́ ń lọ yìí pé tí ọba yẹ pé àbúrò rẹ ọlọ́run tó ṣe nǹkan fún ọ̀tọ̀ tí o ti ṣe fún wọ tí ọba jẹ bẹ́ẹ̀ yóò jẹ pé wọ́n ti ní wọ́n ga jù lọ tóun retí ọlọ́run á fi ìdáyà tó fi súnà tètè lọ rẹ ìyọ́gẹ̀ kan bẹ̀ bí ṣe ń bẹ láàrin ọkùnrin ní wàhálà rẹ obìnrin náà. jama ọlọ́ba yóò bá ní sanyí lẹ́sìn olóore ọjọ́ sátọ̀dé yìí mọ̀ sábtì ó ní atúnfẹ́ so tafsir ọdún ikọ́ níbi a sì bẹ̀rẹ̀ nígbà tá a máa bẹ̀rẹ̀ a parí ẹ̀ nígbà tá a máa parí ẹ̀ náà kọ́lọ́n ó kú alẹ̀ gbogbo atajọ́ ń gbọ́ yìí tá à ń sọ yìí ọlọ́njà kùjọ jíjọ́ náà lọ wọlé àná ọlọ́run. ní. Ni àkíyèsí kan tá a sọ lánàá kẹ́yìn kan tó dé ó ní pé àpẹẹrẹ pé àdúrà wa fẹ́ gbà ọba àlekẹ́ ọlá ó ń fi hàn gbogbo oríṣiríṣi ọ̀nà gbogbo arọ gbogbo òjò tí ń pa wáhùn èmi kàsára gbàdúà ṣàgbójúbójú ṣe ń rọ ọ̀la tó ń ṣàdúà là ń bẹ lọ́hùn kọlọmọsá bá nígbà àmọ́ ń ta tó kíyèsí ni wípé níjọ́ àwẹ̀ di mọ́kànlélógún ìjọ sunday ni ní kápẹjọ sunday lárúbáwá yóò máa jẹ ahad yóò máa lé ahad ahadu yìí kan ní jẹ ìjọ náà ni àwẹ̀ wa di mọ́kànlélógún ìjọ àwẹ̀ di méjìlélógún ìjọ monday ni monday yẹn ìsìnẹ́ẹ̀nì là ń pè ọjọ́ monday àwẹ̀ di méjìlélógún àná tí í ṣe àsúlàfà tó ní gbólóhùn ẹ̀ẹ́tanú náà ni rọmọdánà di thirty twenty three òní yọmọlẹ̀ àrìbíàì tó ní ẹ̀rìn inú ló di twenty four khamis tó ní gbólóhùn kámsà àrùn nú náà ní ó tún di twenty five ọjọ́ tí ó di twenty six ní yọmọlì jùmọ̀ ọjọ́ àkójọ ọjọ́ àkójọ ọjọ́ ńlá tí ó pé gbogbo ohun tí a ti ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ Ramadan ní àdúrà níbẹ̀ lọ́hùn yóò bá ní kó jọ yóò fi lé wa lọ́wọ́. ìjọ tí ó di pàfẹ́ sọ̀rọ̀ yìí tí ó di twenty seven yìí náà ni yóò náà yóò tún jẹ́ yóò mọ̀ sábtì tó ní sábtì náà ẹ̀rí ó kàn bọ́ sí mi lọ́kàn náà ni pé àdúrà wa mà ti gbà pẹ̀lú bọ́yọ̀ pọ́lọ́n sí ọba lè fi tiẹ̀ yìí nígbà tí wọ́n ń wá ọjọ́ lè láti lè káàdẹ̀rẹ̀ àwọn àgbàlagbà sàábé wá jókòó ni wọ́n wá ń sọ wípé láti láti àwẹ́dì twenty one ló yẹ ká ti máa wá títí di ó di àwẹ́dì twenty nine ṣùgbọ́n àwọn sàábé wá fẹ́ mọ kí ni àmì tá a lè fi mọ̀ pé jọba yìí ní jọ ọjọ́ ìpàtó ìwọ̀n bẹ níjòkó ọ̀kan nu àwọn sàábé tó ké lọ́jọ́ orí jọ náà kódà tí wọ́n fẹ́ lé jáde pé àgbàlagbà ní bẹ́ẹ̀ bí jáde aṣáájú jọ náà ní ẹjẹ́ dúró ó mọ̀ ọ̀rọ̀ lé ara ni o ẹjẹ́ dúró ẹjẹ́ agbọ̀n tí ó sọ apagbo apè apèjoko ìmọ̀ ó dẹ̀ wá ẹ̀ ó lé ní ní tí ó sọ gbogbo àwọn agbá sàábé ní sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ́ èyí tó ń sọ ní lọ́lọ́lọ́lọ́ làwọn èèyàn kíyèsí pé a òótọ́ ni ó ní sí twenty seven ẹ̀já wá sí twenty seven nítorí pọ́lọ́n sọ pé iná ansanahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadri laylatul qadri khayrun min alfi shahr ó ní ọlọ́run rí bí ti laylatul qadri lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ka yàrá tí ń bẹ́ nù mẹ́tẹ̀ẹ̀ta wọn lọ káwọ́ wọn bá ń twenty seven. Allahu akbar. ó ní súnmọ́ kọjọ́pẹ́jọ́ yìí ni tá a bá wá fi nǹkan kan mí jọrú èèyàn náà àjẹbí ńgbà náà pé ayé tiwa ti dáa pẹ̀lú bọ́jọ́ ṣe lọ bọ́ sí kòǹgẹ́ yìí tó bá rí bẹ́ẹ̀ gbogbo tí ń bẹ láníyẹ wa ọlọ́mọsá àgbànigbà. àmín. la hawla wala quwata. illa billah. ẹẹ bí n bá kéde ní àná wípé ẹ bá ń lòde bí mo fẹ́ bẹ jama lóde ó dá lójú pé ẹ bá mi lọ àbí ẹni bá mi lọ pé ẹ dákun mo fẹ́ bẹ̀yìn lóde ẹjọ́ ẹ bá ń sẹ́mọ̀ sí mi lóde kan bí ẹ bá ń ròyìn pé àbílẹ̀ àná ni pé kò lè jẹ́lẹ̀ àná bàbá ti níyàwó pé ọlọ́run ti kí ó pé ogún ọdún ti lé sẹ́yìn ní ìsìn tí wọ́n ti pé mẹ́rin lábẹ́ ìdúpẹ́ fọlọ́run so ẹ ò kò lè jẹ́lé ànáná ẹ tún ronú bo ni mo lè pé kò gbogbo yín lọ. wáàsí wáàsí ẹ mọ̀ gbà á àmọ́ bàbá ní gbogbo wọ́ lọ fún ìgbà bí kejì ó lè mọ́ rọrùn adẹ̀sọ́nà ṣùgbọ́n yíjú ẹni tó lọ́n pé kó wá àwọn wọ́n dẹ̀ ṣe dáadáa mo wá ń fẹ́ kankan lọ́rọ̀ yìí jẹ̀mọ́ fún òde tó yẹ kẹ́ bá ń lọ ní òní bá ń lọ ọmọ yìí abu ibrahim yìí ní òní gbàtí mo ń bẹ níjòkó tafsiri parí àdúrà lọ́dọ̀ wọn ó bọ́ sí lọ́kàn pé ah wọ́n lọ́hùn amadé tí ó yẹ kọ́mọdé sí. Si tọmọdé ò wá sí i kí la fẹ́ compensate wọn náà o lẹ́yìn ìwọ tá a wá yìí kí n sì mú pépà kan kí n sì kọ hẹ́rẹ́hẹ́rẹ́ kó check kí n dẹ̀ fi hànká kó wù kó ten million kí àwọn ẹgbẹ́ rẹ̀ gbé ah pẹ̀lú ògọ́rẹ́ mìíràn bẹ̀rẹ̀ tẹ̀síkà tó ti ń bọ̀ ìbí náà mọ̀ bára yìí sọ̀rọ̀ lágbolé wa ìbí náà mọ̀ kọ́ pé àwọn èèyàn ìyẹn bí wọn ò torí ládàá bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́run kan torí làádá bí sàwùdí ṣe ń ṣe ní ìsìn yẹn kọlọmọ pé wọ́n pa kò sẹ́ni tí wọ́n lè fún ọmọ rẹ̀ ní Kabulu sàwùdí tí ò ní máa jó ìkíni náà ọmọ nǹkan ti kó nu bùkátà rẹ̀ náà ọmọ ọ̀kan mọ́ tí èkó ní tí ọkọ̀ sàn sàwùdí kọ̀ọ̀kan mọ́ àfi bọ́mọ ó tún ṣe fún yóò máa jẹ yóò máa mú rọrùn ni ibi èèyàn làwọn náà ọba tí ń bẹ ń bẹ ìkọlọ̀ ń jẹ́ mìíràn ogun nígbà tó gorí ìtẹ́ ọba báyìí tí wọ́n kéde pé òun lọ́dọ̀ọba ní alẹ́ mọ́júmọ́ ó dẹ̀ dẹ́ nǹkan wò lálẹ́ mọ́júmọ́ gbogbo àwọn baba kan títí ń bẹ ní ipò ńláńlá tí wọn ò tí é ti pò ń bẹ kílẹ̀ tó mọ́ ọ́ dẹ̀ kéde pé wọ́n pò ń bẹ gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n lè ṣiṣẹ́ ọ̀yá bọ́bẹ̀ bọ́bẹ̀ bọ́bẹ̀ ẹni wọ́n fi àbòsí yọ ní aram tẹ́ pé àbòsí ni wọ́n fi yọ tí bàbá yẹn dẹ̀ ń sunkún pé wọ́ ọlọ́run òun fẹ́ kírun nílé rẹ pàdé ìwọ ọlọ́run ni ní ẹni kò mọ lọ lé yìí tí ń sunkún sunkún ojú fẹ́ fọ́ lóru náà ó ní kó wọ́n rà sẹ́nu sẹ́ ó wá sí ìwé ló báwọn tí kò níye báwọn àmọ́ ilẹ̀ mọ́ bákan náà ó ní àti gbogbo òṣèṣẹ́ tí ń Saudi ní tilé toko àti gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ìtì kálukú bá ń gbà lówó oṣù déédéé rẹ̀ oṣù méjì méjì ẹ bá ń bu wọn náà wọn ní kálukú rí àláàtì ń rò pé òun lálàá o wọn sì fẹ́ wọn ti pàdé tí wọn gbé oṣù kan oṣù tó gbà ọwọ́ afún lówó oṣù mẹ́ta mẹ́ta méjì lérí ètò ẹ̀kan gbà billions of riyal billions nígbà tí wọn bẹ bẹ́ẹ̀ ó wò yí pé kí ló ń fẹ́ fi sàmì pé òun déjọba ọlọ́run má jẹ́ kí ìjọba Salman má jẹ́ owó ọlọ́run ọlọ́run ọwọ́ àwọn èmi náà bẹ́ẹ̀ bó sì mọ̀ pé bí ṣe ń wù mí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún mi àǹsọ̀fẹ́ yọba sanu yìí náà mo wá fẹ́ ẹ̀yin tẹ́ ẹ lọ àwọn tó lọ wọ́n ti ṣe tiwọn wọ́n fẹ́ ẹ̀yin tẹ́ ẹ lọ nítorí wọn bá fún yín lágbára ẹ máa mọ wa mo fẹ́ kó sọ́mọ yìí lápò láti fi compensate ẹ̀ pé a ah, òkú iṣẹ́ danadanadanadana nígbà jana sí tí n bá pè tí n bá pè tí n bá ní wáàsí lójijì lójijì tí ọmọ abu ibrahim aina anta ibrahima kí n bá bẹ́ẹ̀ báyìí báyìí ṣẹlẹ̀ ń sáré bọ̀ náà nìyẹn bójú òru kọjọ sàn mo fẹ́ kí àwọn ajá náà sì máa gùn ká mo fẹ́ kí wọ́n máa lu ká ńláńláńlá kó lè jẹ́ ọ̀sọ̀ fún yín mà tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin jama ẹ bá ń dasi ọlọ́run bá ń dasa lamadi tìyín náà ọlọ́run ní dáyín dá bùkátà yín ẹ bá ń gba owó ńlọ lọ́wọ́ àwọn jama. Ah, ẹnìkan lọ gba tibẹ̀ yẹn ẹnìkan lọ gbàtọ̀ ń yẹ kó lè yá. iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe yìí ṣe ẹ̀yin náà wá ẹ wá bá wa ń bẹ̀ ẹ ti bá wa nísìn èmi ẹ ti wá bí yẹn ẹ ti wá mo fẹ́ kí gbogbo èèyàn ó dá sí náà ni ọlọ́run bá ń dá tì í náà kò kúkú béèrè fún àwa la sàmì ń ta fẹ́ ṣe kọjá pé tí a bá ń parí tafsiri báyìí kíkà kọ̀ọ̀kan mọ rẹ́ dìde wọn ẹ wá mọ iye mọ kùránì kàbáwọn tí ọmọ abú tí ọmọ lọ́bì ni mo fẹ́ jáde sí babalágbé ni ọmọ pé à ń sọ̀kalẹ̀ rọ̀mùdánà báyìí káàkan ti dé ó ti dúró yóò sì lọ bá ti fẹ́ bọ́ láìkí láti lọ ṣe ájì yẹn kọ́ lọ ṣe bá ti láìkí láti lọ ṣe òmúra kọ́ lọ ṣe òmúra ọlọ́run lè sọ sí ọlọ́run dà bẹ́ẹ̀ afẹ́kọ́lọ́ máa lè sọ dà bẹ́ẹ̀ gbogbo ọmọ tí náà ọlọ́run jẹ́ kí wọ́n jẹ́ àfà wọ́lá nu ọlọ́run bíyàn bá rí ń tọ́ da tínú ẹ̀ dùn sí ọlọ́run a máa ṣerú ẹ̀ fún yàn náà ọlọ́run ní dùn yín ládàá wọ́lá nu ọlọ́run níbi ọ̀rọ̀ náà lágbára rí bàbá ìmáàmù ní gbowó fúnra wọn ẹ̀rẹ́ rí bàbá ìmáàmù fúnra wọn àbíkẹ́ mi náà dìde ni ẹ̀jẹ̀ mi náà máa wá gbà á àti jẹ́ káwọn ọmọ ṣe yóò ṣe. ẹ jẹ́ ìwọ̀n mú ọ̀sà sójú. ẹ bá ń rọdà sí lápò. Ah, agbádá ló wọ̀ ah. ọjọ́ ń bọ̀ tí wọ́n máa ti kí mọ́tò bọ̀ lákòbá wọn wọ́n àánú ọlọ́run wọ́n tóbi rẹ̀ bẹ́ẹ̀ yàn wọ́n ní kan tí wọ́n bá fẹ́ gùn lẹ́mìí ọmọdé ọmọdé ní bá wọn bá wọn dá sí ìmọ̀ bí wọ́n ṣe gangan nígbà tí bá mójútó súnà tẹ̀ ń pariwo súnà kiri ebi ní kóyọ̀ sí táwa ń sọ yìí tábà ń dá aṣọ tí ẹ̀yin ọba dá sí sábùkù ọ̀kan pé àwọn ẹ̀ bá dàn bàbá lóhùn àwọn bàbá àwọn bàbá tí ń bá tiwọn lọ yẹn ṣùgbọ́n àwọn ni ẹ tún dá sí ẹ tún dá sí ó mọ̀ pé súnà ọ̀fẹ́ ní ọkùnkan ènìyàn. Àmín. Àmín asàmì rèé asàmì tá a fẹ́ ṣe asàmì rèé ọlọ́run àfààní tá a fi ṣe la hawla illa billah ní ọ̀la lógo ọlọ́run ni a máa tupẹ́pẹ́ bàálù tó fẹ́ fò a wà bẹ̀rẹ̀ fresh ó pé ìtumọ̀ pé bàálù fẹ́ fò ó ní pé a fẹ́ bẹ̀rẹ̀ fresh èyí tá a bá dò ní àsọlẹ̀ báyìí hadha yóò bẹ̀rẹ̀ هذا يوم هاي يوم الأربعاء asòkan lẹ́nu báyìí súra yóò ti parí kákí súra yìí parí gbélé pé kúránì parí adẹ̀lá aṣọ lẹ́nu kí n tún pa aṣọ lẹ́nu ọlọ́run sọ àjọlá lọ. ọ̀làlá gbọ́ tuma pé asòkan lẹ́nu lónìí agbẹ́mí dìde lọ́la àwa tó fi àdúrà àtọ̀fi àtọ̀fi kàn. Eh? ẹ dákun ẹnìkan gbé nǹkan kan wá ẹnìkan gbé nǹkan kan wá ó sì fẹ́ ká gbà ló fi gbé wá adẹ̀ ti dìde afẹ́ lọ kírun bóyá ká fi sọ́la tí bàálù fẹ́ fò ẹjá lọ kírun ọ̀la tí bàálù fẹ́ fò yìí ẹrú náà káwá kí àdúrà tiẹ̀ náà bọ̀ kọ́lọ̀ máa ń sa ẹrú náà. I'm sorry.